ṣiṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírìn. ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá létò ratata tọmọdé ń bọ̀ ṣọwọ́ ń yá létò ratata tọgbàlagbà ń bọ̀ àwa ń gbádùn ètò yìí o à ń gbádùn ètò yìí o ṣọwọ́nyá lẹ́tò ṣọwọ́nyá ti dé jagun labi wọ̀lú alára àgbàyídá ti dé ogun lèkè sàmọ̀ ọmọráyé lógún ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ni mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ni jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. alágbádá alámọ̀túndé ọba mi aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn mo mà tún bọ̀ kẹ́ èjì ǹdáyé ẹ̀gàn ran tẹ̀tẹ̀ ajífọdọ́ gbogbo dára bí egbin paríparí ọláníyàn òdìnógo ṣògo <laughs> iná ńlá rèé ọmọ olórí ọdẹ ìtànṣọ́ọ̀rùn lèmi dókítà ọlámídé tí màmá rìnrìn kàṣàkàṣà àbálábá ọwọ́ mi ọ̀tún ni mo fi kanlẹ̀kùn olúdáyé àṣẹ ìsìsì tí í jọmọ lẹ́ẹ̀mejì náà ni mo fi ṣèbà ọba mi àgbàlagbà òye àkọ́ọ̀kọ́ tó wàrà èdè tí balẹ̀ tí sonílà káyè dòmùgọ̀ ńlẹ́ ọba mi àláwòrán bí káyàbáyàbáyàbá kínkínní lọ́lọ́run ọba mi tó jẹ́ pé kò ṣeé mú lọ́wọ́ àwòwò tán ìran ìrànràn tí mọ́mọ́ ríran àìlè ìfọ̀nlẹ́ ọba mi àláòrà mi kí lẹ pè é ọlọ́run ọba mi ti ń bẹ lánàá ti ń bẹ lónìí ti ń bẹ lọ́la tí ó sì tún máa wà títí ayé ẹ̀ nípẹ̀kún ǹjẹ́ ajẹ́ mọ̀ pọ́ lọ́rùn ọba mi náà ní pàṣípààrọ̀ tí fọ̀rọ̀ àárọ̀ kọ́ lọ́rọ̀ lọ́rùn kó bá a lè mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin àárọ̀ àtarọ̀ ẹ́ tó ní pàṣípààrọ̀ ò ní lè pààrọ̀ láéláé yàwáyàwáyàwá. <laughs> dókítà ọlámídé ńlá ni mí ọmọ olódòdó òrùn ni mí ọmọ ẹlẹ́sẹ̀ kàṣàkàṣà ìwọ lọ́ba tá ń pè lójú oró tí lékè omi ọlọ́run ọba mi ìwọ yìí kan náà lòṣì bàtà tí à ń pè wípé ń lékè odò káàṣà ọlọ́run ọba mi tó ṣe mí báyìí ìbà rẹ o mo gorí odó mo gorí ebè mo sì gorí ìporo kódà nígbà mo rìn kàṣàkàṣàkàṣàkàdà mo dóríta ògbóni mo délé olúfẹ̀ níbi tọ́lọ́wọ́n ọba mi Èdùmàrè tó ti sọ̀kalẹ̀ jọ́ kìíní àná tọ́wọ́ pè mí pé dókítà Ọlámídé mo ní ìhìn àrẹ̀mọ Jésù mo ní ìhò apọ́nmẹ́kọ rẹ́pùsẹ̀ntà mo ní mò ń dáhùn ńgbà dáàdì tí wọ́n pè mí lẹ́ẹ̀kẹrin mo wá pé ẹ̀mẹ́ta la máa ń pera wa láyé bí dáàdì ẹ̀kẹrin lẹ pè mí yìí kẹ́ <laughs> kálọ́run àwọn àṣà ni wàá máa ní a tún ti dórí ètò náà nù.

tí mo fẹ́ kọ́ mẹ̀ ni pé àgbo tí mo gbé wá lónìí ọ̀làtìlẹ́wà kan di òmù ń bẹ̀ sùlàìmánì òmù ń bẹ̀ jẹ́ráàdì òmù kọ́dà ọmọ tí wọ́n ń pè ní ríṣẹ́ẹ̀lì yóò mú inú àgbo tí mo gbé wá ẹ bá sì ní káàárẹ̀ buhari náà mo mẹ́kọ̀ọ́ sí wàhálà lọ́wọ́ bá mi lódìdí dókítà ọ̀rẹ́ mi dé mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀dù mo ní kìmí mo ga tó pẹ̀tẹ́sì mo gba ski yaski miski yaski yagba yaski entertaining refreshing and tantalizing ta ló sọ pé kò pọ̀ kẹ́ ó pípì ó pọ̀ pa <laughs> Samuel Olúbáyọ̀ Ọlámídé yín rèé apọ́nbẹ́pọ̀ rẹ́pìrìsẹ́ńtà ọmọ ayélujára ni mí ọmọ òkè ìkúgbà yìí ọ̀gbọ́n ọmọ ayé gidigidi ká tí ó di ọmọ bóun rókè èdèrè kọ́ ọmọ pẹ́ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lé ọba ọmọ lọ tán kí n tó lọ lókè èdèrè wọ́n nítorí kíni ó nítorí kọ́lọ́lọ́mọ́ bá àpọ̀lọmọ́ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ sàn alágbàlọ́ lólòru ẹ ojúlówó ọmọ ìyálẹ́jà tó dolóògbé ń gbòòrò olùdèrè níjọ́sí báwọn kan bá wò mí ṣùnṣùnṣùn wọn ní dókítà ọlámídé máa ní hó ẹlòmíì á pè mí ní apọ́nbẹ́pọ̀ rẹ́pìrìsẹ́ńtà máa ní yẹsà tí wọ́n bá tún wò mí ṣùnṣùnṣùn wọn ní ààrẹ mẹ̀kúnnù káàbàtà máa lé mi náà rè o bẹ́ẹ̀ lòmíì bá sì tún wò mí á ní ojúlówó ọba fún gbogbo àwọn tó jẹ́ wípé you know now as in bó ṣe ń lọ <laughs> èmi náà ni wọ́n dáhùn ọlọ́run ọba mi ló ṣe mí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn nílẹ̀ yìí ẹkúlé nílẹ̀ Canada lọ́hùn-ún ẹkúlé o lórílẹ̀‐èdè America ẹkúlé <laughs> torí ibi tá à ń lọ lónìí ibi tó lága ni <laughs> dókítà Ọlámídé <laughs> èmi mà ti sọ bẹ́yìn ara lé mọ́mì kí ló ṣẹlẹ̀ gan ẹ má bà bẹ̀rẹ̀ ní fọ́rọ́ sísítẹ́ẹ̀mù wà àbí ẹ̀ńgà tá ara ara calamation tá à ti ìsanwó rẹ̀ tán tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ní fọ́ calamation wẹ́bí ọmọ láìkí rẹ̀ kálámù ọ̀ṣà àánú ni lórílẹ̀‐èdè Abidjan ẹ̀ǹlẹ̀ ń bẹ̀ wọn o ẹ̀kú kalẹ̀ lórílẹ̀‐èdè Benin Republic ń bẹ̀ wọn ẹ̀ǹlẹ̀ sì kú kalẹ̀ ní Togo ní Port Novo tó fi mọ́ gbogbo ẹ̀yin ti Côte d'Ivoire tó fi mọ́ ti gbogbo ẹ̀yin ti Senegal ẹ̀yin tẹ́ ń pè wá láti South Africa adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin torílẹ̀‐èdè Nàìjíríà láti àhín látàbújá tó jẹ́ olúùlú tó fi dé gbogbo ibi tó dé nílẹ̀ ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá ẹnlẹ́ ń bẹ̀ òun mo dọ̀bálẹ̀ òun mo ṣe kábíyèsí fún yín ká má bàa lọ wo nàìjíríà máa bá a bọ̀ ní rabaji ganis kónkẹ́lẹ́ tuntun tó ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní firigidi fín-ín <laughs> èmi ẹ máa sọ fún yín pé ìkànnì Kaftan television yorùbá odidi orílẹ̀-èdè ńlá kan ni àtẹ́bọ́ wa ń sọ̀rọ̀ nípa olú àwọn ètò ẹ̀hẹ́n pé federal capital territory àwọn ètò ètò Ṣọ́wọ́nyá ni pẹ̀lú dókítà Lámídé ọ̀yá ẹ̀jẹ̀ àná ń bẹ́ abala wo là ń lọ báyìí abala a b d olódùmarè a ajá b bàtà d dòjé e ejò ẹ e, ẹyẹ fífìlà gígèlè gbígbàgùdá bẹ́ẹ̀ bá ti dórí wí wíwà láìtàlá ẹ ò <laughs> ẹ ṣe bẹ́ẹ̀ ẹ dúró kí mo fẹ́ fi yan lọ́wọ́ bá mi lónìí wí ni wí wániwáni ọlọ́run ọba mi ti wá ayé ẹni rí lẹ́wọ̀ ọba mi àláwòrán bíi wíwà bí ẹwà ọlọ́run ọba mi tí ó máa wà nígbà gbogbo mo ṣe kábíyèsí we wonder shall never end ọlọ́run ọba mi tí ń dára tí òòjọ́ tẹnikẹ́ni o oh God of mercy wíwá wò ó ti ṣáájú ẹni débẹ̀ lọ́lọ́run ọba mi wọlé ọlọ́run ọba mi tí ó wọlé láì béèrè pé bò lọ́wọ́ ẹnikẹ́ni wọlé ọba mi ti wọlé òun ló fi ilẹ̀ nílùú òdèrè ọlọ́run ọba mi ni o hmm wíwò yìí wo tọ̀hún ọlọ́run ọba mi alárànbarà ọlọ́run tí wọṣọ lákọ̀ọ́kọ́ tí ò ní wọ̀ lẹ́ẹ̀kejì tó sì jẹ́ wípé arànbarà lẹ́ẹ̀mọ́ rí lára rẹ̀ wí wérewére ọlọ́run ọba mi tí ṣohun gbogbo ní kánkànkán tí kì í fọ̀rọ̀ ẹni falẹ̀ wí wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ ṣe é rántí lọ́lọ́run ọba mi ọ̀rọ̀ ńlá tí jámọ́ láyà tí gbọ́mọ ṣánlẹ̀ wọ́n wí wúni wúni ọlọ́run ọba mi ti wúni lórí ọlọ́run ọba mi ti ṣe bẹ́ẹ̀ ti wúni lọ́kàn ti wúni dé gbogbo ara wíwá sí àgbà lọ́lọ́run ọba mi Èdùmàrè tí ó sọ̀rọ̀ ká tí gbogbo èèyàn máa wò pé ọlọ́run ọba mi ló tún sọ̀rọ̀ yìí <laughs> wí wàá ti máa gbọ́ tó bá ń gbọ́ wàá dá ti máa gbọ́ ngbọgbọ ngbọgbọ nsọsọ nsọsọ wàá ti máa gbọ́ tó dérí ètò dókítà ọlámídé yẹsà wàá ti máa gbọ́ tó dé kàní Kaftan tẹlifíṣàn yorùbá yẹsà wàá ti máa gbọ́ tó dórí ètò Sówónyá yẹsà wàá ti máa gbọ́ tó ń sọ fún gbogbo àwọn èèyàn ní ti ilé toko wípé a tún ti ṣe bẹ́ẹ̀ a tún ti dé ẹ jẹ́ kí n kọ́kọ́ dókè lọ́hùn-ún náà bí n bá wá padà dé. Hmm nígbà tí padà dé báyìí ohun tó kù tí ń ṣe ìwà jẹ́ kẹ́ ẹ kọ́kọ́ lọ gbọ́ orin kẹ́ ẹ wo orin ẹni tí wọ́n fẹ́ gbé wá lónìí á yàbàyàbàyàbàyàbà tí a bá ń sọ wípé èèyàn dà kódà àwọn ìbéèrè kan wà tí ń béèrè lọ́wọ́ ìyá yìí lónìí obìnrin ni o <laughs> oh God of mercy ẹ̀yin náà ó béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ẹni tá à ń sọ yìí oh God of mercy ṣebí àwọn ìbéèrè tí ń béèrè lọ́wọ́ ẹ̀ yọ ọ̀yà mi lẹ́nu kó má dàbí ẹni pé bóyá ńgbà tí bàbá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ta ni bàbá òun ẹ má tí ì jẹ nà ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ dọ̀dọ̀ wòlé àgbà náà <laughs> ẹ jẹ́ kí wòlé àgbà ó ṣe kí ni kó wọn àti dókítà lámìdé kí wọ́n bẹ́ẹ̀ ńlẹ̀ lẹ́yìn ìgbà bí n bá ti padà dé ìwà jẹ́ kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ lọ gbọ́ orin ẹni tá a fẹ́ gbé wá sórí ètò lónìí láti orílẹ̀-èdè bo mo ń lọ mo ń bọ̀ n ò wòlíì àgbà ló ń jẹ́ wòlíì gbọ́ mi wọ́n pè mí wọ́n mi gbé pè. ó bẹ̀tà ó má gbé pé torí pé ọ̀dọ̀ àwọn wòlíì ló wà èmi ajẹ́ máa tẹrí bá fẹ́ mi. Ah, wòlíì ẹ gbọ́ wọ́n yàn mí wọ́n mi gbọ́ àmì òróró tó yàn mí dáadáa. ó bẹ̀tà ẹni tó fẹ́ yàn yín bóyá kó jẹ́ kẹ́ ẹ lọ máa yan àgbàdo eh. tó ẹ pẹ̀ kàn fẹ́ yan yíyan yẹn ẹ lọ eh. máa yan àgbàdo àbí ẹ máa yan ẹja ẹ yan ẹja orúkọ tèmi ni Ayọ̀ Ajíwọlé wòlíì àgbà ń fàsìkò ìsọfún yín wípé a tún máa pàdé láyọ̀ àtàlàáfíà lórúkọ olúwa thank you so much for loving us i love you too. ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá rìnrìn ká sọ pa àárín wòlíì àgbà ló ń jẹ́ wòlíì gbọ́ mi wọ́n pè mí wọ́n mi gbé pè. ó bẹ̀tà ó má gbé pé torí pé ọ̀dọ̀ àwọn wòlíì ló wà èmi á jẹ́ máa tẹríba fẹ́ mi. Ah, wòlíì ẹ gbọ́ wọ́n yàn mí wọ́n mi gbọ́ àmì òróró tó yàn mí dáadáa. ó bẹ̀tà ẹni tó fẹ́ yàn yín bóyá kó jẹ́ kẹ́ ẹ lọ máa yan àgbàdo tó ẹ pẹ̀ kàn fẹ́ yan yíyan yẹn ẹ lọ máa yan àgbàdo àbí ẹ máa yan ẹja ni mi ìfẹ́ yan ẹja mọ́. ẹ yan ń fàsìkò ìsọfún wípé a tún máa pàdé láyọ̀ àtàlàáfíà lórúkọ olúwa thank you so much for loving us i love you too. ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo nǹkan fèrè bá rìnrìn ká sọ pa <laughs> ojú tìmí ojú tìmí mi sọ fún yín ojú tìmí <laughs> ṣe rí ibi tó dín gbé tìmí dé kọ́lẹ́wọ̀n ṣàánú mi ni ṣe lójú tó tì mí nísìn wọ́n kàn tì mí bí ẹni pé kó dàbí ẹni pé àwọn tó dàbí ẹni pé wọ́n kàn wà bí ẹni pé wọ́n kàn wà wó mi wọ́n kàn wà wó mi wọ́n kàn wà wó mi wọ́n tẹ̀ yẹ̀rẹ̀ kójú tì mí. <laughs> ọlọ́run bá mi Èdùmàrè ni ẹ káàbọ̀. Hmm, hmm ṣá mọ̀ pé tí wọ́n bá níwà ti máa gbọ́ ó yẹ kẹ́yìn náà ti máa gbọ́ wípé ètò ṣọwọ́yà pẹ̀lú dókítà Lámìdé ó kọjá wàsá ẹnìkan pè mí láti orílẹ̀-èdè Benin Republic nígbà tá a parí ǹjẹ́ ti gbọ́ tán ó dídí ìṣẹ́jú mẹ́tàdínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi bá mi sọ̀rọ̀ wọ́n ní ah, ètò ṣọwọ́yà wọ́n ní lórílẹ̀-èdè Benin wọ́n ní wọ́n máa jókòó báyìí lọ́dọ̀ àwọn ni wọ́n máa ayé mà ti kọjá yín <laughs> wọ́n ní kò ṣeé dáwò wọ́n ní bẹ́ẹ̀yàn bá dáwò èèyàn kàn máa wọ́n kàn máa rò pé báyà nǹkan ń ṣèyàn ni ah, wọ́n bíi ti bò wò ẹ̀rín ni wọ́n ní ah, kọ́lẹ́wọ̀ ṣàánú. ọ̀dà ẹ̀yẹ́ kì í ṣe bẹ́ẹ̀ kì í sọ fún ẹni tá a nílé agbára lónìí ẹja ńlá ni mo wọnú ibú lọ dókítà ọlámídé yẹ́sìkẹ́ àrẹ̀mọ jésù hóó apá mi kò rẹ́pì sẹ́ńtà mm-hmm. ojúlówó ọmọ ìyálẹ́yà tó dolóògbé ń gbòòrò lóde rè ń jọ́ sẹ́ má pè mí pa ààrẹ mẹ̀kúnnù káàbàtà hmm, oníjọba òfìjọba kingdom èmi rèé nígbà mo dénú bú mo bá olúwẹ̀rí àtọkọ rẹ̀ mo wá ní ọkọ olúwẹ̀rí mo fẹ́ mú olúwẹ̀rí lọ sókè odò mo fẹ́ lọ bá a fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ó ní ńlá ó ní kò sáàyè ó láfi kájọ wọ̀jà kadì la bá mú ẹkẹ yìí ìkìrà ìkìtà ìkìrà ìkìtà ìkìrà <laughs> ẹ sì mọ̀ mí èmi tó yẹ pé wọ́n wẹ̀ mí nú àgbo láti ìgbà kékeré ni wọ́n bá da ọkọ̀ olúwẹ̀rí àbí ìgbàhùn wá nítorí pé mo ṣe báyìí kí n mọ̀wọ̀n àtìyàwó òun wá sókè mo ní náàdà kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ <laughs> ta ni mo nílé agbára lónìí ẹni tí mo nílé agbára òun náà ni ẹni tí àgbáyé ti mọ̀ sí Esther Ojúọba àmọ́ kọ́ ti ń pè lónìí kọ́nù ń pè ní kẹnẹrí Jésù ká tó wá di wípé àádọ́dọ̀ wọn orílẹ̀-èdè Canada ní àwọn wà bí wọ́n ti wà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì tún ti dé sí orílẹ̀-èdè Nàìjíríà l'Àbújá tá a wà yìí àjọ ojókòó àjọ ṣètò ni ẹlẹgẹrẹ <laughs> eh, akọ ẹ ti rí i pé ìrìn àjò ń pọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà bá a bá pè yín pé kẹ́ ẹ̀yin náà tètè ẹ̀yin tẹ̀ sì fẹ́ wá náà tẹ́ ẹ ti ń pè tọ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ó fún yín lówó tẹ́ ẹ fi wá hmm, tara Canada bá fi lè wá sí Nàìjíríà torí ètò ìṣọwọ́nyá ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ọkọjá wọn ni wọ́n pè nù ẹ jẹ́ ń lọ gbọ́ orin òun ọ̀hún ẹ rí i pé Ọ̀làǹdó Ọ̀wọ̀ bàbá ti lọ àmọ́ ń gbà mọ gbórin ìyá yìí mo rí i pé Ọ̀làǹdó Ọ̀wọ̀ ló tún padà dé yìí kẹ́ńgbò ló tún ṣe ábọ́ọ̀mù wọn bá lọ́làǹdó kọ́ ọmọ náà Ọ̀làǹdó lélẹ́yìí o bàbá wọnú <laughs> ẹni tí ń sọ̀rọ̀ yìí ni o èmi wá wò pé bóyá spirit bàbá ló gbé ẹni tí ẹ fẹ́ lọ gbọ́ orin rẹ̀ yìí wọ̀ ẹ jẹ́ dọ̀dọ̀ Esther Ojooba kẹmẹrí jésù kẹẹtì ẹ gbọ́ kẹyìn náà wá pè kẹ wá ẹ wà evaluate bí àṣà àwọn olóyìnbó ẹ gbèdéke bó ṣe bó ṣe mọ̀ ọ́ ṣe tó ẹ wà ẹ wà ẹ wà sọ fún mi mò ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. <laughs> Ask Ascop ọ̀tà òtítẹ́. tèmi yé mi ó máa yé mi títà mi ó tèmi yé mi ó máa yé mi ó bùrọ̀dá onímọ̀ máa ń fi gbòòrò dé dá ẹ̀ńtẹ̀rì onímọ̀ máa ń fi mò ṣe èrè ìdí tí mo fi hàn Jésù láàyò èrè yìí tí mo fi hàn Jésù láàyò èrè ìdí tí mo fi yọ Jésù láàyò ó yé mi. ọ̀tá kóra wọn jọ wọ́n fẹ́ fi mí jẹ lẹ́yà. ó ní wọ́n kóra wọn jọ wọ́n fẹ́ fi mí jẹ ẹsẹ̀. ìwọ̀n kóra wọn jọ wọ́n fẹ́ mú lẹ́sìn mi. wọ́n ní a ní kó lè rògbòlù tó nira wọ́n ní àdékò ṣòkòkò kó lè rògbòdò ó ní láéláé wọ́n ní ọ̀dẹ̀ alákọ̀rí ẹ̀ a máa wo bó ṣe máa ṣe wọ́n ní dèdèrè alákọ̀rí ẹ̀ a máa wo bó ṣe máa ṣe sẹ́ wọ́n dẹ̀ tún ní sùwẹ̀gbẹ́ alákọ̀rí ẹ̀ a máa wo bó ṣe máa ṣe gbogbo bàbá tí kò gbójúlé níje ló yà wọ́n lẹ́nu. Elédùmarè tí kò fẹ̀yìntì níje ló ṣọ̀dí wọn oníyàtẹ̀rì ìwọ màmá jẹ́ bẹ̀rù oníyàtẹ̀rì ọmọ mi jáfọkàn ẹ̀ balẹ̀ sẹ́ lójú ẹlẹ́gàn níjẹ́ ló ṣẹ̀gàn mi dòbò lójú ẹlẹ́gàn níjẹ́ ló ṣẹ̀gàn mi dayọ̀ o ọmọ àìsọ̀rọ̀ tún ṣọ́ọ̀ṣẹ́ ìtọ́ máa kọ́nà kọ́nà cry to rejoice. Yeah. Ido my tribulation to jubilation. It turned me from nobody to somebody, yeah. Ọ̀tá wa káwọlé rí níṣe ló ṣe bí ọ̀dẹ̀. Ọ̀tá mi káwọlé rí ó sunkún bí ewéèrè. Ìyọ̀tá káwọlé rí ó ṣe bí mọ̀mọ́. Kí tí mo lè fọ́lùgbàlà? ẹtẹ́rì òdìkílòkù tí kò lè fún bàbá yẹn ṣẹ́ bí jẹ́ kí n tẹ̀lé ní gbogbo ọjọ́ ayé mi bí kò jẹ́ kí n tẹ̀lé ní gbogbo ọjọ́ ayé mi ọ̀rẹ́ mi alájẹ tó gbà mí lájẹ ọ̀rẹ́ mi alájẹ ọlọ́run tó gbà mí lájẹ ìwọ ni máa sì di gbogbo ọjọ́ ayé mi. má bá lọ. olùràpadà èmi ẹlẹ́jẹ̀ o. má bá lọ. ó sọ mí dẹni ó sọ mí dẹni àjíṣọ́nà wò. má bá lọ. ìbébí ẹni àbáta ẹ̀fúnra àtùpà ọba. má bá lọ. bàbá yẹn yá ló dá mi láre. má bá lọ. ó wá ọ̀tọ̀ ìṣẹ́jú ọ̀tá mi. má bá lọ. má bá lọ má bá lọ má bá lọ má bá lọ má bá lọ. má bá lọ. ẹsẹ̀ rí má bá lọ má bá lọ má bá lọ. má bá lọ. má bá lọ má bá lọ má bá lọ. má bá lọ. ó fún mi láyọ̀ ó fún mi láyọ̀ ìgbàlà. má bá lọ. èmi kò lọ́nà mìíràn bí kò yẹ kí tẹ̀lé bàbá. má bá lọ bí kò lọ́nà mìíràn o bí kò jẹ́ kí tẹ̀lé Jésù rẹ̀. má bá lọ. má bá lọ má bá lọ má bá lọ má bá lọ. aládé wúrà o ọlọ́run tó gbà mí láṣẹ. má bá lọ. ìwọ ni màá ṣe ní gbogbo ọjọ́ ayé mi. má bá lọ. forever forever follow you. má bá lọ. I will forever forever follow you my father. má bá lọ ọ̀rọ̀ mọ ní jẹ́ fàyàtì ṣebí wọ́n ló gbà mí là. má bàa sọ mí dẹni ọ̀tọ̀ sẹ́ni ṣe ju ọ̀tá mi. má ó fún mi láyọ̀ ó fún mi láyọ̀ ìgbàlà. má bàbá ìwọ ni má bàa lọ. má bàa lọ. olùra padà mi ni má bàa lọ. má bàa lọ. má bàa lọ. má bàa máa bá lọ máa bá lọ máa bá lọ máa bá lọ máa bá lọ máa bá lọ máa bá lọ máa bá lọ máa bá lọ. bóyá jẹ́ kájọ tẹ̀lé Jésù olùgbàlà yẹn. máa bá lọ. inú rẹ̀ nìyé wa inú rẹ̀ ní ayọ̀ wa. máa bá lọ inú rẹ̀ lálàáfíà àti ìdùnnú gbé wa o. má bá lọ. tó bá ti ní Jésù ọkàn rẹ̀ àbàlẹ̀ jẹ́. má bà lọ. má bà lọ má bà lọ má bà lọ ọba aláya tó dà ní ó má bà lọ má ẹ wo ẹ jẹ́ kí ẹni tó lórí gẹ́gẹ́gẹ́ fún ara rẹ̀ ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àgọ́ èrò rẹ̀ agbára ta ni mo nílé agbára lónìí òun náà lẹ ti rí Esther Ojúọba Kẹnẹrí Jésù arábìnrin ẹ má jẹ́ pé níyàáfin ìyá gbogbo àwọn akọrin Esther Ojúọba ẹ bá wa kí àwọn ẹ káàsán. ọ̀dà màmá Esther Ojooba ní pàápàá ẹ bá mi sọ fáwọn aráalé bó o lẹ ṣe rìnrìn àjò yín tó fi wá dolóhùn kẹlẹ̀mẹ̀ báyìí <laughs> tó fi wá jẹ́ pé Orlando gan-an lẹ wá mú lẹ mú ohun ẹ̀bí ẹni pé àbí bàbá ló bí yín ni. ah bàbá kọ́ ló bí mi o <laughs> mo fẹ́ràn wọn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn kan náà bí mi ọmọ ìlú Ìpólè lọ́rọ̀ Èkìtì. Hmm. bàbá tó bí bàbá mi jẹ́ ọba ọba àkọ́kọ́ nílùú tá a ti bí mi hmm. bàbá Orlando dẹ̀ jẹ́ ọmọ Ọ̀wọ̀ hmm. àti Oǹdó jẹ́ rí pé kò jọra wọn. ó jìnnà ó jìnnà ó jìnnà. ó jìnnà padà kílẹ̀ wá kílẹ̀ wá rò tó fi jẹ́ pé ohùn bàbá lẹ wá mú báyìí àti pé bò lẹ ti ṣe é gan-an tẹ́ ẹ fi móhùn bàbá báyìí. tí mo bá sọ pé ó yé mi mi ò mo máa máa tọ̀ máa fi àtàmọ́ máa tamọ̀ ni hmm. tí bá sọ pé ó yé mi pé bí ó ṣe jẹ́ pé ohun yìí ni mo máa ń fi kọ orin táwọn èèyàn dẹ̀ fẹ́ràn hmm. mo nípa oore ọ̀fẹ́ Ọlọ́run hmm. mo at least mo mo ti bá àwọn èèyàn ṣiṣẹ́ tó pọ̀ bíi ẹ̀gbọ́n mi Yínká Ayéfẹ́lẹ́ Jídé Kọ́ọ̀d ẹ má um, bínú o ẹ̀yin àti Yínká Ayéfẹ́lẹ́ ti jọ ṣiṣẹ́ rí ẹjọ́ kọrin náà bẹ́ẹ̀ ti bá wọn kọrin ẹ ti bá wọn gbé orin rí mo bá wọn gbé at least album tí mo bá wọn gbé ni sí kì í ṣe bíi mẹ́rin sí márùn-ún. Ah, lábàtà ẹ tẹ̀wájú. ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀. mo rántí mo rántí ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni lágbára náà ah, eh. ó ó nira fún àwọn èèyàn láti gbàgbọ́ torí mo soprano mo máa ń kọ high pitch hmm, so ó hmm. nira fún àwọn èèyàn láti gbàgbọ́ wípé ah ọmọbìnrin yìí ẹ̀gbọ́n gan fúnra wọn bọ́ọ̀sì gan fúnra wọn ìjọ tí wọ́n gbọ́ tí mo kọ́kọ́ ṣe iṣẹ́ tó jọ mọ́ bẹ̀ wọ́n ní láti kùnú pé ń gbọ́ yẹ́yẹ́ kò tí ì bu nǹkan mu àwọn ìkọ̀kọ̀ báyìí jẹ́ ọ̀dà kò tí ì mu nǹkan mu ní kò rí bẹ́ẹ̀ o òye mi náà ọlọ́run padà ẹ kẹnẹrí jésù ṣé ṣé torí pé ẹ̀ ń kọ orin bí Orlando ọ̀wọ̀ lẹ ṣe fúnra yín ní kẹnẹrí jésù ní àbíbò èmi kọ́ mo fúnra mi o anybody tó bá gbọ́ tí mò ń kọ bí a ti bá lọ sí program mo lọ outing mm. so àwọn àwọn olólùfẹ́ ẹ́sítẹ́rì mm. ni wọ́n fún mi ní kẹnẹ́rì jésù ah, èmi kọ́ ah. nítorí pé kẹnẹ́rì ni bàbá ń kọ wọ́n wá sọ èyí di kẹnẹ́rì jésù. bẹ́ẹ̀ni. ọ̀dà ẹ jẹ́ ń béèrè ìbéèrè yìí màmá Esther Ojúọba. Yeah bá wo bá wò ó lé ní èjì Canada lẹ́wà ṣé orin ẹ̀sìn ìrórin Jésù kan Canada tẹ́ wà ó náà. ah nípa oore ọ̀fẹ́ Ọlọ́run o àwa ń rí kọ Ọlọ́run rẹ̀ ń gbà fún wa hmm. torí ohun yẹn gangan ni wọ́n ṣe fẹ́ràn ohun tí a ń ṣe hmm. rọ́wọ́ pé ó dàbí pé ọkùnrin ló ń ṣe nǹkan tọ́mọ yìí ń ṣe so wọ́n wọ́n appreciate ẹ̀ wọ́n dẹ̀ hmm. appreciate Ọlọ́run nínú ayé wa mo dẹ̀ dúpẹ́ fún oore ọ̀fẹ́ náà ọ̀dà ẹ jẹ́ kí n tún béèrè béèrè ìtorí ń ta wọ́tasẹ̀ nù mí ṣé orin lóhùn yín kọ láti bẹ̀rẹ̀ ayé yín ni àbá ìríṣẹ́ ló gbé yín dèdí orin àbí ó ní bẹ́ẹ̀ ṣe rìn kọ́lọ́kọ̀lọ́kọ́lọ́ tó fi wá dolórin kẹnẹrí Jésù yìí ẹ jẹ́ àwọn èèyàn gbọ́. níbẹ̀rẹ̀ ayé mi hmm. ìyá mi màmá mi jẹ́ agbẹ̀bí àwọn ọ̀yà hmm. agbẹ̀bí CAC. ó yé mi. so wọ́n dẹ̀ fẹ́ kó jẹ́ pé iṣẹ́ agbẹ̀bí yẹn náà ni kémi náà ṣe hmm. yíyan láàyò hmm, hmm. mo lọ wọ́n tì mí lọ mo lọ léèwé mo dé mo ṣe ṣùgbọ́n ohun kan tí mo mọ̀ láti ọmọ ọdún márùn-ún ni wọ́n ti fi mí sínú akọrin àgbà látìgbà tí mo ti wà lọ́mọ ọdún márùn-ún mo ti mọ ohun tó ń pè ní tí mo ti lè pín ohùn mo lè soprano ọ̀tò tẹ́nà hmm. bẹ́ẹ̀ sì wọ́n ti dá mọ̀ yàtọ̀ hmm. so wọ́n fi mí sí akọrin láti kékeré tí mo dẹ̀ mọ̀ dájú so mo kọ̀ mọ̀ pé mo ní ẹ̀bùn yẹn hmm. bọ̀ kì í ṣe pé bóyá mo ti ní lọ́kàn pé dandan òun náà ni mo máa fi ni mo máa fi là àbí ni màá fi ṣoríire àbọ̀ ni mo fẹ́ máa ṣe ṣùgbọ́n bí Ọlọ́run ṣe kọ́ torí tó bá jẹ́ pé nípa tìwé tá a kà òun ṣe iṣẹ́ orin ló yẹ ká máa ṣe ṣùgbọ́n ọlọ́run ẹ̀bùn bíbélì sọ wípé ẹ̀bùn ènìyàn hmm. ni yóò la ọ̀nà fún òun hmm. tó dẹ̀ fi síbẹ̀ ó ti mọ̀ wípé ibi tí mò ń mú ọ lọ rèé hmm. ọ̀dà màmá kẹnẹrí jésù torí àkókò mo fẹ́ káwọn èèyàn ó pè ẹ dákun bó o lẹ ṣe rìn ṣé orin náà ló gbé yín dé Canada ni àbí nǹkan míì lẹ bá lọ tẹ́ ẹ tún wá fi establish tẹ́ ẹ tẹ́ ẹ tẹ́ pé tó ọ̀ya ẹ̀jẹ̀ á dá ní Canada báyìí olóòtú mi ò lè bó náà ọlọ́run mọ́ra orin ló gbé mi dé ìlú amẹ́ríkà lórin kọ́ gbé mi lọ. tọ. bẹ́ẹ̀ ni hmm. ìlú amẹ́ríkà lórin kọ́ gbé mi lọ torí àgbà tí wọ́n gbogbo ń ta bá a ṣe ṣe ọ̀rọ̀ orin ló gbé mi dé ìlú amẹ́ríkà kó hmm. tó di pé orin tún wá gbé mi wá sí ìlú canada tí a fi wá di tó fi wá di wípé ibi la jókòó sí àbí ìgbàgbọ́ sí padà <laughs> ẹ màmá kẹnẹrí jésù ẹsẹ òjò ọba ẹ jẹ́ ń béèrè béèrè yìí láti bẹ̀rẹ̀ ẹ ṣé bó ṣe ń dùn láti bẹ̀rẹ̀ náà ló ṣe dùn débi tẹ́ ẹ dé yìí àti pé ńgbà tẹ́ ẹ dé amẹ́ríkà ńgbà náà ǹjẹ́ ẹ fojú wi náà bóyá ṣòro kan àbí nǹkan míì kó tó wá di pé ẹ làlùyọ àbí bó ṣe dùn náà ló ṣe dùn lọ́sọ̀ọ̀sẹ̀. ah tábà tẹnubọ̀ yẹn à ní dákẹ́ lónìí o. ẹ kàn ṣe ẹ ṣe ní ẹ ṣe pàpàpà. o èmi máa ń sọ fún àwọn èèyàn kó dùn kó pọ̀ kó pẹ́. Ọlọ́run ló ní. kò kò sí bí ẹ ṣe fẹ́ dókè tí ẹ ò ní ní ìlà kọjá. Hmm. ó dàbí ó ní nínú orin mi kan mo kọ ìṣẹ̀lẹ̀ tá ṣẹ̀ tí màá fi gòkè bàbá tètè jẹ́ kó ṣẹ̀. ẹ jẹ́ àṣẹ ẹ fi ohun ọ̀làǹdù ọ̀wọ̀ tẹ́ ẹ lóhùn ohun kẹnẹrí ohun ẹ fi kọ ìṣẹ̀lẹ̀ tá a ṣe yẹn káwọn èèyàn gbọ́ náà. ìjẹ̀lẹ̀ tá a jẹ tí máa fi gòkè bàbá tètè jẹ ọjọ́ o <laughs> ẹ tá a jẹ tí máa fi gòkè bàbá tètè jẹ wáyé. ó tó ó tó ẹ̀tẹ̀ wájú. <laughs> so ìṣẹ̀lẹ̀ yẹn inú ìlàkọjá ni mo wà tí. Mm ẹ̀mí tó fún mi nípò yìí tó fi fún mi ní oore ọ̀fẹ́ orin yẹn hmm. àwọn ìlàkọjá yẹn tó torí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí èmi hmm. ẹlòmíì wọ́n á ní à wọ́n dé lu òyìnbó wọn ò káwọ́ lu òyìnbó hmm. kò dẹ̀ ṣe gómìnà ṣe dé lu òyìnbó náà ni ọkọ̀ ni gbogbo ẹ̀ kọ̀ ló kọ̀ máa bú bẹ́ẹ̀ àwọn ìlàkọjá tó jẹ́ pé ẹ lè gbàgbọ́ wípé ẹni tó ń gbèlú òyìnbó ló ní ìlàkọjá ẹ̀ ti là kọjá ní ìlú òyìnbó torí wípé àti àfẹ́ dúró lórí òótọ́ àfẹ́ hmm. dúró lórí wípé ọlọ́run ló fún wa lẹ́bùn ìyáàdẹ̀ mọ̀ pé a máa làlùyọ́ díẹ̀ hmm. òun ló fa àwọn ìlàkọjá yẹn ṣùgbọ́n mo dúpẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ hmm. tí ò bá ṣẹlẹ̀ mo lè má dé ibi tí mo dé lónìí. èmi gan tiẹ̀ lè má bá yín pàdé ara. mo tiẹ̀ lè má rí dókítà mo lè má rí ọ̀dà ẹjẹ́ àṣẹ báyìí náà kó tó di wípé yìí ń fáwọn èèyàn láǹfààní láti pè àti kí n tó béèrè ìbéèrè lọ́wọ́ yín ẹjẹ́ àjọkọ ìṣẹ̀lẹ̀ tá a ṣẹ̀ yẹn ó yá. ìṣẹ̀lẹ̀ tá a ṣẹ̀ tí bàbá tètè jẹ́ ọ̀ṣẹ̀ o. mo ń gbọ́ yí dáadáa jẹlẹ tá jẹ tí máa fi gòkè. bàbá tètè jẹ́ wáyé. Ah! Eh, eh, màmá ẹsẹ̀ òjò ọba ẹ jẹ́ kí n béèrè béèrè yìí ẹ má bínú ẹ má bínú yóò tó àwo mélòó tólóyìnbó ń pè ní album tàbí track tẹ́ ẹ ti ṣe. ah track hmm. track yóò ti máa lọ sí bíi àádọ́ta ṣùgbọ́n ní ní album kò hmm. ti lọ sí mẹ́sàn-án sí mẹ́wàá báyìí. àbẹ́ ẹ̀rọ lọ́hùn ah, track àádọ́ta lọ́hùn fifty. a ti Ah, ọlọ́run eh. ṣeun <laughs> ọlọ́run ṣeun ọ̀dà kí wàá ní àfojúsùn yín nínú iṣẹ́ orin tẹ èèyàn láàyò yìí kó tó di pé ẹgbà àwọn èèyàn níyànjú ní ṣókí káwọn èèyàn tó máa pè. Ah, àfojúsùn mi nínú iṣẹ́ orin hmm. ah, mo ní ní mo ní ní èròǹgbà hmm. mo fẹ́ ní eh, ilé ẹ̀kọ́ orin hmm, bẹ́ẹ̀ ni mo fẹ́ ní ilé ẹ̀kọ́ orin Hmm. tó jẹ́ pé àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n ní oore ọ̀fẹ́ hmm. tó jẹ́ pé àwọn ìlàkọjá táwa ti là kọjá hmm. wọ́n dẹ̀ ní ẹ̀bùn ṣùgbọ́n wọn ní oore ọ̀fẹ́ ẹlòmíín wà báyìí tó bá ń kọrin nínú oko tó ti ń roko ẹ máa rò pa wò ko ni. Ọlọ́run. ṣùgbọ́n torí pé kò sóore ọ̀fẹ́ kò sẹ́ni tó fẹ́ gbé jáde kò sí bó ṣe fẹ́ ṣe é ó kàn wá ń bẹ̀ náà ni. àfojúsùn fẹ́ ní ilé studio mi ò mọ́ mo hmm. fẹ́ pé lédè Yorùbá ẹ má fi yọ eh, lóòtú. ilé ìgbórinjáde studio. ìta ti lè gbé orin jáde hmm. láti lè máa gba àwọn àwọn tó ṣẹ̀ ń bọ̀ hmm. àwọn upcoming àwọn upcoming tó dáwà ká ní gòkè ni àwọn àbí tiwa kájọ gbára wa níyànjú bó ṣòwò pépélé náà bá ní tọ́lọ̀ bá fòyàn ní oore ọ̀fẹ́ torí mo fẹ́ wà fulfilled Hmm. mo fẹ́ ní ipa hmm. kí n ní plus hmm. sí ayé àwọn ènìyàn wọ́n lè sọ at least lágbájá òun náà gbìyànjú díẹ̀ ọlọ́run ló kọ́ àfojúsùn mi lákọ̀ọ́kọ́ nìyẹn àfojúsùn mi ẹ̀kejì ni pé kí n kọ orin yìí kájọ kí gbogbo wa kájọ dọ́run. kájọ dọ́run èmi àti kájọ dọ́run káfà àwọn yòókù ńlẹ̀ káwà méjèèjì dọ́run. gbogbo wa gbogbo wa kì í ṣe èyí nìkan o. ẹ irú àpò mo wò pé mi ti ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run lọ́wọ́ pé kébì ọkàn mú yín kájọ dọ́rùn kẹ́ fàwọn yòókù ńlẹ̀. ìfọ̀ gbogbo wa lájọ dọ́rùn ṣé gbogbo wa ni àfojúsùn mi. tọ ọ̀dà kó tó di wípé bá àwọn èèyàn níyànjú màmá Esther Ojooba tá a bá wò dáadáa yóò wà á ti tó ọdún mélòó ní pápápá ni o yóò tọdún mélòó tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí àti pé yóò tọdún wo tẹ́ ẹ ti dé e, ilẹ̀ aláwọ̀ funfun káwa náà tó wá bá yín bẹ̀. ẹ tabanka ní mẹ́ni méjì ilẹ̀ aláwọ̀ funfun ti ń lọ́dún mẹ́jọ báyìí. Ah, àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́. ó ti lọ sí bíi ogún ọdún tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ orin. tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ hmm adúpẹ́ adúpẹ́ ẹ̀yin èèyàn láti ibi gbogbo eh, màmá Esther Òjó Ọba kẹnẹrí jésù là ń bá sọ̀rọ̀ àkókò wàárẹ̀ fún yín ẹ jẹ́ kí n kàn ṣẹ́mimu ní ṣókí láàrin ìṣẹ́jú àyá bíi márùn-ún kí n ṣẹ́mimu kẹ́ ẹ máa pè wọlé láti ibi gbogbo tẹ́ ẹ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé kẹ́ ẹ béèrè béèrè ẹ́ kẹ́ ẹ tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ lè mú béèrè láti lè jẹ̀bùn ẹ sì má gbàgbé ẹ lè polówó ọjà lórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe ayẹyẹ kan tàbí òmíì tẹ́ ẹ fẹ́ kí dókítà ó wá tàbí kẹ́ ẹ fẹ́ ká gbé iléeṣẹ́ yìí wá tàbí kẹ́ ẹ fẹ́ wípé tó ẹ fẹ́ wá polówó ni ẹ ṣe bẹ́ẹ̀ ẹ pe dókítà Ọlámídé lẹ́yìn ètò zero eight zero three four eight six five three four two zero eight zero three four eight six five three four two ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún láàrin ìṣẹ́jú belenja mò ń bọ̀ n ò tí dé ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí. ṣọwọ́ ń yá lẹ́tò yìí o ètò dádì àmọ́ mi ṣọwọ́ ń yá. ètò yìí wà pa o olóyin ládùn o. ṣọwọ́ ń yá. pẹ̀lú dókítà àpọ́nbẹ́pọ̀ rẹ o. ṣọwọ́ ń yá. èmi tọ́pẹ́ ọmọ aláfin ṣọwọ́ ń yá. mo fọwọ́ sí i mo fọwọ́ sí i. ọwọ́ ya. a tún fọwọ́ sí i àfi gbogbo ara sí i o. ṣọwọ́ ya tọ́ adúgbò lọ́dọ̀ lọ́hùn <laughs> gbogbo èyí tẹ́ ẹ bá fẹ́ pè wọlé àkókò rèé fún yín láti máa pè wọlé gbogbo yòówù kẹfẹ́ béèrè lọ́wọ́ màmá Esther òjò ọba àkókò rèé fún yín o láti ìlà oòrùn láti gúúsù láti àríwá ẹ bó tiẹ̀ jẹ́ pákókò belenja la ní àmọ́ wọ́n bá àwọn tá a bá lórí ọ̀fẹ́ láti gbé níwọ̀nba àkókò yìí à á ṣe bẹ́ẹ̀ à á gbé ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ mú nọ́mbà náà kẹlẹ́wọ̀n ẹ ṣàánú ni ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa fọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú màmá Esther òjò ọba kó tó di wípé a wàá ṣe bẹ́ẹ̀ ẹ bá a ti ń gbé ìpè gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti pè á mọ̀ gbé pè yín èmi tòrò ọ̀rọ̀ lọ ẹ màmá Esther Ojú Ọba ṣe ń gbọ́ mi dáadáa. mo gbọ́ yín olóòtú. Mhm. mo fẹ́ kẹ́ ẹ bá wa ṣe kinní kan ẹ kó tó di wípé ẹ gbà àwọn èèyàn nímọ̀ràn mo tún fẹ́ kẹ́ ẹ bá wa bóyá olórin tẹ pákéjì pé tó mo fẹ́ kọ fún <laughs> dókítà Lámìdé àbí ẹ sábà wa fi ohun ẹ bá wa fi kọ́ láàrin ìṣẹ́jú gbélé àmọ́ bí n bá ti ní pè wọ́n jẹ́ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ dánu dúró díẹ̀ mò ń gbọ́ yín jọ̀wọ́ ya jọ̀wọ́ ya ò jalè tó jọ̀wọ́ ya jọ̀wọ́ ya ò jalè tó dókítà Ọlámídé látọkùn ètò yìí ètò tó dùn gbogbo ọkàn sí ni ètò tó dùn gbogbo ọkàn sí ni o jọ̀wọ́ ya jọ̀wọ́ ya. Hello, ẹ káàsán. ẹ káàsán ṣọwọ́ yá adúpẹ́ o. tálà ń bá sọ̀rọ̀ láti bò. adébíkẹ́lẹ́ ń bá sọ̀rọ̀ láti Mùṣín. láti Mùṣín ẹ bá wa kí màmá Esther Ojúọba. mo kí màmá wa àlejò wa ẹ kú ètò ọlọ́run á wà pẹ̀lú wọn. àmín. àmín. tọ ẹni béèrè tẹ ẹ fẹ́ béèrè lọ́wọ́ wọn mi ò ní béèrè mo fẹ́ kẹ́ fún mi ní béèrè mi. ẹ kí n fún yín ní béèrè àbí. bẹ́ẹ̀ni. ìbéèrè wo náà lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ fẹ́ mú báyìí. ìbéèrè ìkejì. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́ béèrè ẹlẹ́ẹ̀kejì sà ṣé ń gbọ́ mi o. mo ń gbọ́ yín sà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà ló ní kí n sọ fún yín wípé irú èèyàn wo ni Yorùbá ń pè ní amùsùà rédòdòdò. amùsùà. bẹ́ẹ̀ ni. ẹni tí ò tí ò mọ owó tọ́jú. torí owó tó ná nínàkúnà hmm. ní ìná àpà hmm. hmm. ọ̀la omi Yorùbá máa ń dà pè ní amusua ẹ̀dá amusua ẹ̀dá bóyá kẹ́ ẹ ṣe báyìí ìbá ní kẹ́ ẹ ṣe tòkòtòkò tóòtún àmọ́ ẹ fẹ́ gbà díẹ̀ ẹ fẹ́ gbà díẹ̀ ẹ pa òwe tó bá amusua yẹn lọ kẹ́ ẹ lè gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa. a òwe tó bá lọ kẹ́ ẹ lè gẹ̀ẹ́tì. yorùbá ní àyípé èèyàn lámùsùà kó tún máa wá faṣọ jóná <laughs> ó yà ṣe ṣòkòtòkòtò òjò. ẹ fún mi ìmúgbà náà. <laughs> <laughs> ọ̀dà ẹ̀kọ́ àtẹ́wọ́ fúnra ẹ ju fóònù yìí lẹ̀kẹ́ ẹ̀kọ́ àtẹ́wọ́ fúnra yín gbà náà. láti Mùṣin ẹ̀sìn ìràdúpẹ́ bàṣẹ̀jẹ́ oní yorùbá ń pè ní amùsùà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tún fẹ́ pè àwọn kan ń pè lásìkò ìgbà tí ẹ wọ́n pè láti Mùṣin ẹlòmíì tún ti wà ń bẹ̀ màmá Esther ojú ọba ẹ má bínú ẹjẹ́ pè yìí hello Sówónyá hello hello Sówónyá yes ma ta la ń bá sọ̀rọ̀ láti bò ẹ káàsán ma. ta la ń bá sọ̀rọ̀ láti bò orúkọ mi ni aisha mọ̀nsẹ̀ láti lọ́kọjà. láti lọ́kọjà ẹ bá wa kí màmá Esther Òjó ọba àǹtí aisha. ẹ yí ẹ̀rọ mọ̀ máa wòrán yín lẹ̀. hello àbà orebete orebete orebete <laughs> ṣẹ́rí màmá Esther Ojú Ọba ṣẹ́rí lèyí tẹ̀ ń kọbọ̀ lẹ́ẹ̀kan èmi máa gbádùn ẹ̀ ṣọwọ́ ẹ̀yà lẹ́tọ̀ yìí o àmọ́ mò ń bọ̀ <laughs> ẹ̀jẹ̀ ń gbé pé wọn ní kọjá ń gbádùn lóbìnrin yẹn gbà fún ẹ má bínú ẹ̀ hmm. ló ṣọwọ́ ń yá. ẹ̀ ló ṣọwọ́ o. ọwọ́ mi ẹ̀sìn dúró tálà ń bá sọ̀rọ̀ láti bo. àfọlá ah, múrítàlá láti ọ̀rẹ́. láti ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹ bá wa kí màmá Esther Ojú Ọba láti Canada. Àwọn àmàṣà òdì láti Kánádà kí yín o, ẹ kú ètò kò ní bàjẹ́ o. Àmín. Tọ́ ẹyí ẹ̀rọ mọ̀ máwòrán yín lẹ̀ dáadáa. Ọ̀dà àti yín sílẹ̀. Ọ̀dà ọ̀yà kan kan fún ìdílé ẹgbà kan ọ̀tá yín ní gbogbo ọ̀tá mi pátápátá ń lọ ọdún ìhàn níbi tí àwọn náà sọdún tí ń bọ̀ pẹ̀lú ògo náà ah, bá wọn. èèyàn ọlọ́run mo sì pè yín gbàtẹ́ kọ́kọ́ pé. Ah, kí ló dé ah. mi ni. ẹ dá mo ti gbọ́ èmi mà ti gbójú ń bẹ̀ ọ̀dà kẹrin. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin hmm, àlọ́ o. àlọ́. àlọ́ o. àlọ́. kọjá lóde ọba. kò sẹ́ni tó rí fìrífìrí ńgbà tó kọjá kí ni o. atẹ́gùn ni o. atẹ́gùn ó yẹ pàtẹ́wọ́ fúnra yín ẹjú fóònù yín lẹ ṣe pàpàpàpàpàpà. pàpàpàpàpàpà. ó lágbára ẹ máa ti ń ṣe fún yín torí pa ẹgbà ẹ má wọrí yín bá yín pe màmá Esther Ojú Ọba kí wọ́n bá yín fi nǹkan ránṣẹ́ ọjà. ẹ jẹ́ àgbẹ̀tẹ̀ ẹlòmíì ẹlòmíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màmá Esther Ojú Ọba ẹ bá bínú kọjá gbádùn lóbìnrin yín gbà fún ẹ lóò ṣé wọ́n yá tààrà ń bá sọ̀rọ̀ láti bò. ọ̀la ló sọ̀rọ̀ láti ṣákí. láti ṣákí ògún ọ̀ràn kí àgbẹ̀dẹ wọn òró bàbá àjòjì gòdògbà kì í bá ní bà sábàrí tẹ́lú tọmọ ní bá ní bológun. ẹ wà ní sanwó eré oríkì. ẹgbẹ́ àtúnyẹ́lẹ̀ wáyé. ọ̀dà ẹgbẹ́ àdúrà kan fún ayé ẹgbẹ́ kan fún ìdílé yẹn ẹgbẹ́ kan fún àwọn ọ̀tá yín. sọ́nà ah, bẹ́ẹ̀ kí a rí láyé. àmì o. àwọn ọ̀tá wa àwọn ọ̀tá wa tí apá ọ̀tá ka wa. àmì o ẹ̀yin náà má ẹ̀yin o kápá ọ̀tá ka yín ó yẹ mi kí màmá Esther Ojú Ọba. Ah, ọ̀nà ẹ̀mí kíkọ́ àmì àmì. àmì. ọ̀yà ẹni tẹ́ ẹ fẹ́ bí wọ́n àbẹ́ fẹ́ mú nọ́mbà. mú nọ́mbà ni ọ̀dà ah, ẹ mú nọ́mbà nọ́mbà wo lẹ mú láti kíní sí nọmba five. ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún ẹ gbọ́ béèrè ẹlẹ́ẹ̀karùn-ún yìí sà ṣé ń gbọ́ mi. tí yo òwe ni ò ṣe ń gbọ́. ẹ ló ṣe ń gbọ́ mi. tí Yorùbá bá sọ wípé lékèélékèé léèyàn kí ni ìtumọ̀ rẹ̀. lékèélékèé léèyàn. Hmm, lékèélékèé. ah. Hmm. Hmm láti Ṣakí. ìwé ìmọ̀ ọ̀dà ẹ ṣe ṣòkòtòkò tó tó. ọ̀dàwọ̀ ẹ ṣe kẹlẹ́rìí ẹ ṣàánú mi dókítà ọ̀làmídé kò sì jẹ́ gbádùn lóbìnrin yẹn gbà fún o ẹ hmm. eh, a ní ìṣẹ́jú díẹ̀ sí màmá ẹ̀sẹ̀ òjò ọba ẹjẹ́ ń gbé pèyẹ mọ́ bínú bá ti mọ̀ ṣe lórí ètò yìí nù ẹlòmíì ń bẹ̀ ń bẹ̀ ẹ lóò ṣọwọ́ yá. tálà ń bá sọ̀rọ̀ láti bo. ẹ ẹ bá ẹ bá wa ẹ bá wa yí ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ pátápátá tàbí kẹ́ ẹ jìnnà bẹ̀ ká lè gbọ́ yín dáadáa. ok sir. Hmm, ẹ ṣe bẹ́ẹ̀. ọ̀yà ẹ bá wa kí màmá Esther Ojúọba láti Canada. màmá kí o. ẹ ṣe púpọ̀ sá o. ẹ pẹ́ fáwọn ọmọ. àmì àmì ah. àmì àmì ọ̀dà. ara ẹ mú béèrè yín. ìbéèrè kẹjọ. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ hmm. ẹ gbọ́ béèrè ẹlẹ́ẹ̀kẹjọ àlọ́ o. kẹjọ àlọ́. àlọ́ o. àlọ́. pamboto riboto mo gbọ́ mọjọ́ pamboto riboto mo gbọ́ mọjọ́ ó lóun gbọ́ mọjọ́ ṣùgbọ́n àrí nǹkan kan lọ́wọ́ ẹ dákun kí ni o. <laughs> alága ẹ ṣàṣe ṣòkòṣòkò sóòsó kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ lòmí bẹ́ẹ̀ màmá ẹ sọ ìjọba ẹ má bínú padà ẹ̀jẹ̀ àṣẹ báyìí màmá ẹ̀sẹ̀ òjò ọba bóyá kí n kọ́kọ́ fún yín láyè kẹ́ ẹ kọrin ìṣẹ́jú méjì náà kí n tó tún gbé pè ẹ̀yà ẹ kọrin ìṣẹ́jú méjì péré kí n tó tún gbé pè ẹ̀yà lómi ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ àbí kí n máa gbé e lọ. <laughs> etí ó bá ti dáa ní olóòtú. àgbàjọ ìgbẹ́yọ̀ kan ìsìngbà náà ẹ ṣàánú mi <laughs> nítorí ọlọ́run. hello ìṣọwọ́ ń yá. hello. tálà ń bá sọ̀rọ̀ láti bò. láti ọ̀rẹ́ londo ṣètì ni o. látọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ọ̀dà ẹ gbàdúrà kan fúnra yín ẹ gbà kan fún ìdílé yín ẹ gbà kan fáwọn ọ̀tá yín. bẹ́ẹ̀ni. Hmm. ẹ yí ẹ̀rọ mọ́ òmáwòrán yín lẹ̀. lágbára ọlọ́run lọ́dún èmi náà aṣọ́dún ayọ̀ mi ní dààmú tọmọtọmọ àti ìdílé mi. àmì o àmì o. ẹ bá wa kí màmá Esther Ojooba. màmá Esther Ojooba kí yín o lórúkọ Jésù ara yín á máa le. àmín àmín wọ́n ń da yín lóhùn báwọn ọ̀ya ẹni béèrè fún wa àbẹ́fẹ́ kò béèrè mo fẹ́ mú béèrè ni o béèrè béèrè alákọ̀ọ́kọ́ nàmbà wán. ìbéèrè alákọ̀ọ́kọ́ hmm, kí ni yorùbá ń pè eight hundred and seventy nínú òǹkà yorùbá eight hundred and seventy. eight hundred and kí ló tún pè mí gbọ́ náà bàtẹ́ pé. eight hundred and seventy mo pè eight hundred and seventy nínú òǹkà yorùbá. ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀ dáadáa ẹ yí lẹ̀ dáadáa ẹlòmíín bẹ́ẹ̀ ń bẹ̀ ní pápápá ẹ lóò ṣọwọ́ ya. hello. hello. ṣọwọ́ ya o. hello. tàlà ń bá sọ̀rọ̀ láti bò. àbà àbà màmá Esther Ojooba ọ̀dà ẹ dákun ẹ bá mi kọ orin hùn láàrin ìṣẹ́jú péréte ká tó máa ká tó máa lọ èwo lẹ béèrè fún olóòtú. ẹ ṣàkọ̀kan fún wa kó sáàtì jẹ́ ti kẹnẹrí ìṣá èmi mo àyàmì lọ́wọ́ with kẹnẹrí jésù. ẹ̀rọ mi yóò máa tètè wálé o. Hmm, hmm. èrò kí màmá mi yóò máa tètè wálé. ìjà àjẹsámánù bí òkò. Ìjà ajé fẹ́ wọlé ìlú Canada o. Ìjà ajé fẹ́ wọlé ìlú Amẹ́ríkà. Lágbára lẹ́rù àmàgéré ògòdélé. Màdé Màdé lọ́pẹ́. Ẹ bá mi gba àwọn ará ilé nímọ̀ràn. Àwọn àwọn tó jẹ́ ọ̀dọ́ tẹ́ ẹ̀ṣẹ́ mọ̀ nínú iṣẹ́ orin àtàwọn iṣẹ́ míì. Ní ṣókè bá mi gba mọ̀ràn. Ah, ìmọ̀ràn tí mo lè gba àwọn ará gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan hmm. kó dùn kó pọ̀ kó pẹ́ hmm. ọlọ́run ọba ló máa ń fi fúnni hmm. ṣùgbọ́n àwa náà ní láti ṣiṣẹ́ tọ́ hmm. a ní láti ṣiṣẹ́ tọ́ ká má kánjú lá ọbẹ̀ tó gbóná ó lè le ó lè le níbẹ̀rẹ̀ ṣùgbọ́n tá a bá ń forí tì í lọ tá a dẹ̀ ní àfojúsùn pé a níbi tá a ń lọ ó di dandan a máa débẹ̀ kò sí kò sí bó ṣe fẹ́ jẹ́ a máa débẹ̀ lágbára ọlọ́run ó eh, dẹ̀ eh. gba àwọn àwọn akọrin bíi ẹgbẹ́ mi àwọn òtajà gbogbo ènìyàn pátá tó wò mí lórílẹ̀‐èdè àgbáyé hmm. ẹ nígbàgbọ́ pé ó máa dáa hmm. ọjọ́ ọ̀la ni ó ṣù ọ́ ó máa dáa ah. ẹ jẹ́ ká ní sùúrù tádẹ̀ níforítì ẹ ṣe púpọ̀. nígbà tẹ́ ẹ tún sọ̀rọ̀ mo tún rí i pé èkìtì tún yọ nínú ọ̀rọ̀ yìí ó mọ̀ ṣe o ó mọ̀ ṣe o <laughs> kálá ìwé ṣàánú ni èkìtì tún yọ nínú ọ̀rọ̀ yìí màmá kẹnẹrí jésù. ṣe ẹ fẹ́ bínú èmi ò pé ẹ mọ́kàn ní ẹ wà lamẹ́ríkà ẹ wà ní Canada ẹ èdè èdè èdè èkìtì tún ọ̀rọ̀ yìí ṣàánú. báyìí ẹ bá ń dágbére fáwọn aráalé orin. gbogbo aráalé mo kí yóò porogodo ayé ni a máa dùn a máa dùn dùn ojú owó hmm. ojú owó ò ní pọ́ gbogbo wa lọ́lá elétùmarè o dókítà Ọlámídé hmm. ó kí ni yóò dáadáa ayé yín á máa dùn ó á máa dùn dùnyìn lọ ètò ìṣọwọ́ yá ó máa káàkiri àgbáyé jù bẹ́ẹ̀ ti lérò lọ lọ́lá elétùmarè o lọ́wọ́ yá o ṣàlètò lọ́wọ́ yá o ṣọwọ́ yá lọ́wọ́ yá lọ́wọ́ yá o ṣọwọ́ lọ́mọ yá ètò ẹ̀fí dókítà láti agbọ́bẹ́pọ̀ rẹ̀ mi olóòtú ètò oh ọwọ́ ìyá ọmọ ìyá Esther ẹgbẹ́ àṣẹlẹ̀ ẹ̀jẹ̀ máa lọ wọ́n ti ń kẹ́wọ́ sí mi láti ilé agbára lọ́hùn-ún. bàbá Esther òjò ọba òní yìí òní jẹ́ àṣemọ́lágbára náà bá mi Èdùmàrè á tún pè yín jọ míì mo sì mọ̀ pé ẹ̀ tún dá wa lóhùn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni mm-hmm. ẹ ṣeun ẹ má tó á ẹ ṣeun adúpẹ́dúpẹ́ Samuel Olúbáyọ̀ Lámídé apọ́nbẹ́pọ̀ rẹ́pìrìsẹ́ńtà MC tó gba yaski, miskiyaski yaski. entertainment refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ oníjọba òfìjọba kingdom ààrẹ mẹ̀kúnnù káàbàtà èmi a máa sọ fún yín pé òjò pátápátá pátáfẹ́wé kókò dùn bàtáyà pátápátá apàpàtà lórí àpáta fẹ́ràn akátá pata sẹ́nu ó jẹran akátá tó sè lórí àpáta patapata alápàtà bínú sí alápàtà àpáta sí alápàtà gbésókè tatata ọpẹ́ rẹ pé onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbésókè tatata pa alápàtà mi pátápátá ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ ọlọ́run ọba mi lónìí ìdìfi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíìkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káàbàtà ní tilé toko títí ọjọ́ mi ìtajọ máa pàdé ire lójú owó rí ire lójú gbogbo owó màá rí ó dàbọ̀. <laughs> iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi.